ọ̀gá play music in Jemode Sensim. ẹ jẹ́ wọlé ẹ wọlé sọ́kọ̀ yìí. Then play music. Sẹ́ni lọ ní ìfẹ́ welcome to this platform. Heavenly Father, we say thank you for this morning once again because you're God. We can't do anything without you. There's nothing we can do without you. We call on you in all, all our program. Show yourself, manifest yourself, speak through my mouth. I humble myself before you this morning. Lord, take total control. I call myself oh, Glory Jesus, my daughter oh, Glory Jesus. Any arrow the enemy trying to fire because of this, today I pray, the arrow shall go back to the sender. No weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on judgment, it shall be condemned. Ẹlẹ́dàá ṣẹ̀dá gbèjà wájà. Thank you, Lord, because you answer prayer. Worship you, Lord, because you are God. In Jesus' name we pray. Amen spelling orúkọ tí mo kọ síbẹ̀ yẹn i don't know maybe the spelling is correct or not Tóyìn Gógó on the Dorcas issue i i heard the one i listened to Tóyìn yesterday Gógó i don't know maybe your spelling of your name is correct or not okay but the chat is going to be fast i suppose I have done it yesterday but a little bit busy. Um, Toyin Gogo. When I listened to one of your chats yesterday trying to explain yourself, you said um, you are Ogboni, you are you are an, Ogboni, an Ogboni person. But ṣe sọ ni mo fẹ́ sọ You are ìwà ògbóni ní ẹ ní ó ṣe ògbóni àbí I don't know I'm not one of them I don't know the difference ó ṣàní mi ò mọ̀ bóyá ògbóni náà ní RF ó ṣàní RF confam pé funfun ní ẹ́ àwọn èèyàn tó wà lórí Facebook yẹn pé you are not part of the people that always fumble both for nothing number one kẹ́mi tó sọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ fún ẹ sórí gbogbo nǹkan yẹn ti ayé ni ayé la máa fi sílẹ̀ sí ayé ló bá ògbóni àti RF àwọn kan ti ṣé wọ́n ti lọ ayé ló bá ayé ló ń bàdé fi sílẹ̀ sí. Si nítorí yẹn kí wọ́n máa fi bóòsì jù láyé jù òun náà ní ọ̀rọ̀ ọlọ́run but o ti ṣùsì nǹkan tó wù ẹ́ nìyẹn although most of them dey go to go to church dey go to mosque dey do many things okay but you are boasting about it on Facebook you post about it on Facebook but my question is this and my I mean my observation is this ṣé Dorcas tó pè ní ọ̀gá ẹ̀ yẹn ṣé òun náà belongs to RF àbí ògbóni. Kini ni Dorcas belongs to Kini kemi. Omo kemi Kẹ́mi ọmọ Adébísí kí belongs to ṣé ògbóni ni àbí aró ẹ̀fù náà bíi tiẹ̀ because kó tó pe rẹ ní ògbóni ṣé ògbóni ló pè àbí aró ẹ̀fù mo ṣàmọ̀ pé ọmọ ni àwọn méjèèjì they twins ọ̀ kó jẹ́ ìkan náà definitely ẹni tó bá pè lọ́gàá ẹ̀ tó bá máa wárí fún ṣé ògbóni ni àbíbo ni erelú àbíbo ni lọ́ọ̀jì ẹ̀ níbo ni lọ́ọ̀jì ọmọ yẹn níbo ni lọ́ọ̀jì dokas tí ògbóni ìwọ gbọ́dọ̀ ṣe sọ̀rọ̀ jáde yẹn definitely àwọn tó jẹ́ èèyàn tìyẹ́ tó jẹ́ mẹ́mbà yín àtàwọn ọ̀gá àtàwọn ọmọọṣẹ́ àtẹ́jọ́jọ wà nínú ẹgbẹ́ yẹn of course you be under that girl ṣé dokas náà ṣé ògbóni ni àbí rf àbí torí pé bí mo ṣe gbọ́rọ̀ yẹn ẹ̀rù yín ẹ̀rù yín ẹ̀rù àwọn èèyàn ò bá ẹ̀rù ayé yìí yóò ti yá ẹ̀rù ayé ń bàyàn naturally ayé yìí ẹ̀rù ẹ̀ máa ń bàyàn naturally but when you said it yesterday people are now boasting about nínú fracas yẹn people are now boasting about àwọn máa bá tèèyàn jẹ́ o àwọn wà nínú rf lórí ọ̀rọ̀ facebook number one tó bá jẹ́ rf lẹ́yìn gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tó jọ tẹ́jọ jẹ́ rf tẹ́jọ jẹ́ ògbóni àbí nǹkan kan tẹ́ ń ṣe wọ́n máa wá sọ́dà ẹ tẹ́ bá dẹ̀ ń wárí fún ọmọ yẹn náà ẹ máa pani tí ò bá ti nínú ẹgbẹ́ yín tí ó bá ti sí nínú ẹgbẹ́ yín ẹ máa pa ní tó bá wà nínú ẹgbẹ́ yín ẹ jẹ́ ká mọ̀ because you have said it and Ògbóni àti rf gbogbo nǹkan tó ń sọ yẹn náà secret ni wọ́n pè wọ́n ní secret court and that's why we are talking about Nigeria today what destroy Nigeria system today is one of this system me this courtism courtism courtism courtism courtism courtism courtism different kind of nígbà yẹn old day olden days àwọn ilé tó kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé ògbóni o rf gbogbo wọn o àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn cultism sotiri oríṣiríṣi cultism tí wá wà lónìí tó tún ti wọ́n tún ti modernize tó máa ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ ẹyẹ ń sìn ayé alora black bra has all those names ọlọ́run ò ní jẹ́ mọ̀ wọ́n now you too you talking about your own so that ẹni tó bá jẹ́ ògbóni lórí Facebook they will gang up uh, they will gang up against and to bá gang up against àmì ẹni tó bá sorry, ń sọ̀rọ̀ yorùbá àrùn yorùbá right the Ògbóni ones they will gang up against those people. And to bá yes, to ban sorry, ń con. And what tí ass yẹn wọ́n gang up against the person. Now, when people are not on, on, on any court in Nigeria, your life cannot remain the same. That is why àwọn àfà, àwọn babaláwo, àwọn ṣọ́ọ̀ṣì, gbogbo wọn on the court, wọ́n ní group, and can Nigeria be settled like this and you are saying it wọ́n sọ pé secret society ti ẹ̀ ní pàápàá secret society tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ń sìn pé wọ́n ní wọ́n bá àwọn kọ́ọ̀tì fa wèrè ní Nàìjíríà àwọn àwọn gbogbo àwọn kọ́ọ̀tì àwọn rf àwọn lọ́ọ̀jì àwọn ògbóni gbogbo wọn yìí náà there is something tí wọ́n máa ṣe tó yẹ pé tó máa fi pè secret society tó yẹ pé kò ní wọn ò ní lè but you say it openly ìbéèrè mi rèé o Tóyìn Ògógó ṣé àdókàsì tí o ní ọ̀gá yín ọ̀gá yín ọ̀gá yín ọ̀gá yín tí gbogbo ní ọ̀gá yín ọ̀gá yín ọ̀gá yín yẹn ṣé ó wà nínú ìkan nínú ẹgbẹ́ yẹn jẹ́ ká mọ̀ because kó tó lè krf kó tó lè máa wárí fún dókàsì kó tó máa wárí fún ẹnìkan á jẹ́ pé ẹni náà tún jẹ́ ọ̀gá ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ o torí ọ̀rọ̀ Facebook náà ó ti yé yín mẹ́yẹn mo fẹ́ mọ̀ yẹn tí ò bá sí nínú ẹgbẹ́ lọ́ọ̀jì tí ò sí nínú ẹgbẹ́ òkùnkùn kan definitely ẹ máa fẹ̀mí ẹ̀ ṣòfò tó bá yá ni bẹ́ẹ̀ ni èmi tí mo jókòó yìí tí bàbá mi ò bá wọ lọ́ọ̀jì kò lè kò lè kò lè kúkú tó kú yẹn tí ò bá tí ò bá ṣògbó ni àbí nǹkan tó ń máa ń ṣe. You destroy the system of Nigeria with all this courtism. And these days, people are boasting of it. And the people that are in, in, this, in the leak, they be the one to be even working. And part of them involving in this leak, in this gang, this gang, this gang, bad, bad gang. Eh? Some of them kill. Some of them waste life. Just like we have saying yesterday, pé, oh, oh, bú mi, oh, but oh, ti boomy rich o ti ṣépè fún orí ara ẹ rí lórí Facebook pọ́tì onítorí ẹ̀lẹ́lòmíì ṣe máa kàbùkù ẹ máa gbórúkọ èèyàn lọ kiri ní just imagine on the issue of Facebook Oni ní mo sọ pé America ló create Facebook Nigeria ló ń Facebook kúrú with a lot of gangs gbogbo gang burúkú wọ̀nyẹn and all those gangs majority of those gangs 95 five percent ninety percent of those gangs they are terrorists Anybody that is that is gang, what is gang for? To miserable other people's life, to favor themselves. Anybody that try to to to to to to to, to point finger or to try let's go and òun jẹ́ bákan, finish ẹ̀ náà dànù. That's what they do. Tóyìn go gone, but don't go dòkásì lọ́gàá log guy or guy. rọ lọ́hùn. Lẹ́dì wo ni ibo ni ṣó lórí ṣó lórí yín ni? Ṣé òun náà wà nínú ẹgbẹ́ tó ọ̀gá méjì wọ́n ní kò gbénú ọkọ̀ toro máa ní olórí nínú ilé díẹ̀ wà ní erelú wà ní gbogbo àwọn nǹkan tẹ máa ń ní oyè tẹ máa ń jẹ sọ fún mi mo ìpírìtì ẹ̀ lánàá pé òun wo ṣáàtì mi o wọ́n lọ́gàá méjì ò kí ń gbénú ọkọ̀ tell me ṣé dókàsí wà nínú ẹgbẹ́ tó jẹ́ ìyálàyà yín níbẹ̀ ni àbí kí ni mo fẹ́ mọ̀ ni o torí n tó ń pè ní sikí society yẹn tó dẹ̀ ti bẹ lánàá yẹn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn kò jù bẹ́yẹn lọ mo dẹ̀ tí wọ́n fẹ́ sọ fún either you believe it or not àlùjọ tó ń sọ yẹn àlùjọ yẹn kò tí ì finish pẹ̀lú yín àlùjọ is an enemy to all of you kì í all of you and àlùjọ is being sent either you believe it or not that's your headache àlùjọ is being he is being sent he's never a friend and whatever you don't the battle you don't finish today is going to oh my oh my oh my god kò sí lókàn mi o i don't worship but lánàá ẹ̀kọ̀ọ̀kan they will tag me down wọn pé ẹ̀ ń bá ẹ̀ bọ̀bọ̀ lady tó wà ní Canada yẹn fún nǹkan tó ti ṣe both of you all of them people these people on Facebook ẹ kò sí tó kàn mí pẹ̀lú tìbẹ̀ náà bọ̀ mo fẹ́ sọ fún ẹ èyí tó pe rẹ̀ ní Kọ́lá ọmọ ìkíní kan ọmọ yẹn àlùjọ yẹn tó wà lórí Facebook ń bí tó jẹ́ pé gbogbo monetization ní monetization ni wọ́n dọ́gbọ́n claim mi ìmẹ́ tó claim ẹ̀ fún torí ń jọ̀kọ̀ mo wọ́n ní àlùjọ ń claim owó mi wọ́n máa gbé wá fún mi eléyìí ẹni tó ń claim gbogbo àwọn tó wà ní franca majority ìtọ̀dẹ̀ wọ́n máa claim monetization èèyàn lórí Facebook yìí mi ì tó torí ẹ̀ mi ì tó torí ẹ̀ dáàgì ẹ̀ o bọ́tì ó wá wọ́n ràn wá ni àwọn tó dẹ̀ ràn mí ní láti bẹ fún ẹ kò dẹ̀ tí ì parí iṣẹ́ bẹ́ẹ̀ ni kò tí ì parí iṣẹ́ àlùjọ sì máa ṣiṣẹ́ dáadáa either you believe it or not mi ò dẹ̀ ní kankan sọ pẹ̀lú dókàsì àbí nkankan pé mo ní mo fẹ́ blog mo fẹ́ gbẹnu sọ̀rọ̀ yín bọ̀tì ọ̀rọ̀ tó sọ lánàá yẹn pé ìwọ ò sí nínú àwọn tó máa ń brag lórí Facebook gbogbo àwọn tó máa ń brag lórí Facebook kò ń ṣọ́ra wọn dáadáa dáadáa ọ̀rẹ́ wọn máa kọ̀ ní nínú iyọ̀ bó ṣe sọ lánàá yẹn ah mo wò mo ní àwọn pípì wọn mà ti gó wa yà gan kì í má ṣojú nǹkan tá a fi ń wò ó bó ṣe jẹ́ ló jẹ́ rf tó àmì rf ló pé rẹ́tì àbí ògbó ni ó ṣá sọ ó dẹ̀ ná pé white ni ẹ o pure white kí ni white nínú òkùnkùn wọ́n nìkan ẹni tó bá ti pè ní secret òru ní secret secret yẹn wọ́n lè sọ pé white ni o but to tó bá ríran dáadáa wọ́n mọ̀ pé anything tó máa sọ pé secret court secret society is a black wọ́n lè wọṣọ white lọ́bẹ̀ kò mí pé ó jẹ́ white wọ́n lè sọ pé ẹ má máa ṣe but anybody to bá ti ṣẹ̀yìn o tó bá ti ṣe kiri kan o gbórúkọ o máa ní o funfun ní o but ó sọ pé wàá gbórúkọ èèyàn lọ síbì kan pé torí e táwọn èèyàn kan bá ṣe kẹ́ tó mọ bí tẹ́ máa jáde tí kẹ́ tó mọ bẹ́ ṣe máa dáwọ́ tì ó sọ lánàá nínú ṣàtẹ it baffles me o i'm not afraid of you o But nǹkan tí mò ń sọ ni pé level tẹ ti gbé àwọn ọ̀rọ̀ tó lọ sórí Facebook yìí lọ òun ló yà mí lẹ́nu o òun ni mo dẹ̀ tó wá bèrè o ṣé ROF tí wọ́n jẹ́ ògbóni because gbogbo àwọn tó bẹ àlùjọ náà òlàlùjọ náà máa wà nínú ẹgbẹ́ òkùnkùn yìí náà yes ó máa wà mẹ́ àwọn tó dẹ̀ bẹ̀ wọ́n náà gbogbo wọn ló wà nínú ẹ̀ so tí dòkàsì bá wà ń bẹ̀ ó máa save tí ò bá sí nínú ẹ̀ ayé kò tí ì parí iṣẹ́ gbogbo yín ẹ̀ máa ẹ̀ máa ìdíwọ́n ti ọ̀dẹ̀ oda lati ṣe tó bá ti yá because ẹni tó bá wà nínú tí ọjọ́ tí Dorcas bá lọ tó bá sọ̀rọ̀ ẹnìkan tí ò mọ̀ pé wà nínú RF tàbí tó mọ̀ pé wà nínú ẹgbẹ́ tó wà yẹn táwọn yẹn bá ti wá tó ń bá gbẹ́jọ́ ìwá sọ́dọ̀ ẹ̀ tó bá ní kó ṣe ojútì ó máa ṣe ojútì ni torí nǹkan tó ń pè ní awo nìyẹn ẹ gbúdọ̀ gbé ara yín ní ìgbọ́wọ́ wọ́n ń tàwọ̀ bá abo ní ìgbọ́wọ́ àwọ̀ aya àwọ̀ atẹ́ Tóyìn gọ̀gọ́ mi ò ní kó má bù mí o okay mi ò ní kó má bù mí but it baffles me that yesterday when I had it that's why mi ò ń fẹ́ gbọ́rọ̀ yín rárá ìyí tí mo gbọ́ yẹn ó yà mí ní fọ́tò ó yà mí ní ẹnu lórí bíbà iná ilẹ̀ lòmíì máa ti sọ pé òun fẹ́ wẹgbẹ́ rf òun fẹ́ wẹgbẹ́ ẹni ẹgbẹ́ kẹgbẹ́ tó bá ti wà ńlẹ̀ o òun fẹ́ wọ̀ ẹgbẹ́ burúkú wọ̀nyí ẹgbẹ́ kẹgbẹ́ yìí ẹgbẹ́ burúkú yìí kò ń jẹ́ ó ń disturb peace àwọn others ó ń disturb peace àwọn èèyàn ó ń ba ayé àwọn èèyàn jẹ́ ó ń pa àwọn èèyàn kí ni ẹgbẹ́ wọ̀nyí ẹgbẹ́ kẹgbẹ́ gáǹgì anyway gbà tá a dẹ̀ ń bọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn rìn wá mi ò mọ bọ́n ṣe dénú ayé tó ń wá fọ́ọ̀mù gáǹgì táwọn èèyàn ń fọ́ọ̀mù gáǹgì gáǹgì náà nù kẹ̀rẹ̀ ṣe pé láti gbìn láti jẹ́ kálàáfíà wa kò sálàáfíà náà ni. kí ló máa ṣẹlẹ̀ ń sìn jọ́ mo kàn fẹ́ ánsà o torí pé tí o bá lọ́gàá torí ibi tó ti wà bó bá jọ̀gá gan ni ẹ́ níbi tó wà nílé díẹ̀ o ò lè máa wárí fún ẹ tí ò bá ń ṣe ọ̀gá ẹ̀ in any form tó bá fẹ́ wọṣẹ́ gan ní nàìjíríà àwọn ọ̀gá ẹ kó tó lè pèèyàn lọ́gẹ́ ó máa jẹ́ ntẹ́jọjọ wà nínú ẹgbẹ́ kan náà àbí tó sínú ẹ̀ nínú position tó wa. wà yẹn. àbí kó jẹ́ pé fẹ́ dọ́gbọ́n kò sí tó kàn mí ná ọba wọ anybody pa ọba pọ̀ mọ́ sọnù kò sí tó rá mi torí àwọn náà wọ́n ti pa àwọn èèyàn lójú wọn tó dẹ̀ pé kò jẹ́ kankan fún wọn táwọn èèyàn ti dájú kó bọ̀ tì mo kàn ní ìbéèrè yẹn i just want to know ká mọ level dókàsì tí ò bá dẹ̀ sí nínú level yẹn you don't have any right to call her your boss tí ò bá sí bad mission you don't have any right as ògbóni àbí rf àbí whatever you call yourself and all your people tó wà lọ́ndà yẹn tẹ bá dẹ̀ ti wà lọ́ndà èèyàn bẹ́yẹn torí ẹ̀ orí facebook ò nira gan kéèyàn bá kún fún agbára kéèyàn rí ẹ ń sìn lá àwọn ọ̀gá yín àwọn tẹ́jọjọ wà ní kìnìkan of course wọ́n máa ti rí ẹ pé ó ń ṣe ṣáà lórí ibẹ̀ yẹn wọn náà máa gbé ẹ lárugẹ dáṣọ ẹlòmíì ẹ máa ṣe rí pé ẹlòmíì wọn wá wá ní ẹ rí bó ṣe ń lọ ní then you want to be creating impression to people impression táwọn èèyàn create nínú ayé náà ni pé if you are not in gang if you are not in back you are not in court you are not in society of evil then they will not allow you in one click or the other you no have peace you know how uh, things what it takes to live your life will be miserable that's not good that's not what the this uh, ayé yìí kì í ṣe tá a dá fún nìyẹn. kírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn nísìnyí báyìí definitely gbogbo àwọn tó get fancy tiẹ̀ many of them bẹ́ẹ̀ no ló máa jẹ́ irú kọ́ọ̀tì tó wà tó wà nínú kọ́ọ̀tì yẹn ló máa jẹ́rú ẹ̀ kéèyàn kan sì kó sọ̀rọ̀ kó ràǹgì kó mọ kó fẹ́ kó kéèyàn fẹ́ sọ pé ó fẹ́ dá ẹ lóhùn sí i wọ́n á bò bá tẹni èèyàn máa rò pé àwọn èèyàn lásán kò ní mọ̀ pé àwọn ìwin ló bò kò ní mọ̀ pé àwọn ìwin ló bò òun kò ní mọ̀ pé àwọn ìwin ló bò òun á kò máa rò pé èèyàn lásán lòun bá sọ̀rọ̀. tọ́mọ wà nínú secret court yẹn mi pé ó ní normal life ó tún wá ní secret life. téèyàn bá wà nínú secret court tó bá wà nínú àwọn nǹkan bẹ́ẹ̀ ó ní normal life ó dẹ̀ ní secret court as in ó ní nǹkan tó máa ṣe tó yẹ pé kò ní jẹ́ káwọn èèyàn mọ̀ tó máa kí ló dé tó fi tẹ́rẹ́ dìrẹ̀ tó olórí burúkú ni ẹni. everybody will be boasting the other day mo ń bẹ́ nìkan náà sọ̀rọ̀ ń bí bóyá òun fẹ́ clear fún yín sìn wọ́n ti ń sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fẹ́ clear fún yín sìn náà òun fẹ́ sọ fún yín pé òun belong bó ṣe bá mi sọ̀rọ̀ ń jẹ́ yẹn ẹ mọ̀ ṣáá wọ́n yìí ń sọ fún yín ní ìta náà ti ń sọ fún yín òun bìlọ́ǹgì o imagine all these things have destroyed the system of our country all these things has destroyed the system of our nation He has caused us a lot of problems. àwọn tó ń gbéyàn jáde tó ń dùn wọn yẹn náà kọ́ọ̀tì kan làwọn náà wà court of mental people kò dẹ̀ sí court kankan group kankan tó bá ti ṣe nǹkan kan tí wọn ò ní dájú èèyàn because you said yesterday o that ẹ̀yin ní orí facebook yìí o ẹ̀yin ò ń ṣe àwọn tó ń post o tó kàn ń post for fun o you are confirm aru ẹ̀fà bí ògbóni o you said it o broad daylight ìwọ tó tẹ rẹ́dìrẹ́ síbẹ̀ yẹn kọ́lọ́n bá mi kọ́lọ́n bá mi ṣèdájọ́ fún ọwọ́ tó fi tẹ kọ́lọ́n bá mi da ìpọ́njú sọ́wọ́ ẹ̀ kọ́lọ́n bá mi ṣe bó rẹ́dìrẹ́ tó tẹ̀ síbẹ̀ yẹn kọ́lọ́n bá mi tẹ̀ sọ́wọ́ ẹ̀ anyway rẹ́dìrẹ̀ tó tẹ̀ yín kọ́lọ́ bá mi tẹ̀ rẹ́dì kó bá mi tẹ̀ rẹ́dì kó bá mi káńsù ọwọ́ ẹ̀ méjèèjì. now danger torí ọ̀rọ̀ tó sọ lánàá yẹn the danger tèmi rí nínú ẹ̀ tó pọ̀ òun náà ni pé a bèrè ìbéèrè kan mo ní àwọn wo ló pa akínwùmí torí ọmọ yẹn akínwùmí yẹn náà ó kúrò lọ́dọ̀ ẹ̀ sábọ́ọ̀dù gbà ẹ̀ ló wá sọ́dọ̀ dókàsì ọ̀dọ̀ dókàsì ló kú sí ká sọ pé ọwọ́ dókàsì ló kú sí now àwọn tó pa àwọn tó bá dẹ̀ ti ń pààyàn bẹ́ẹ̀ irú àwọn rf àmì ògbón tó ló wà yẹn náà gbà yẹn of course ó lè jẹ́ ẹ ti understand òun ni mo ṣe ń béèrè ní ọwọ́ wọn lórí lórí ni mo ṣe béèrè lánàá pé ta ló pa Akínwùmí ní gbogbo àtúndẹ̀ ń ṣe yẹn mo ń wò wọn báyìí pé ẹ gbà mí ta ló pa bọ̀bọ́ Lucas ní ẹnu òun ṣe kó mú bóyá òun náà ti wà nínú secret court ká bá lè mọ wípé òkè o ẹgbẹ́ tẹ máa lẹ́ dá sílẹ̀ yẹn o odó o òkúta o gbogbo ẹ o gbogbo ewé o àti gbogbo ẹ o although I will know that the Lord has show us long time ago kéèyàn lóun jẹ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ àwọn àjẹ́ ẹgbẹ́ àwọn emèrè ẹgbẹ́ àwọn àgbà ẹgbẹ́ àwọn ìkà ẹgbẹ́ àwọn abàdàlúrú ẹgbẹ́ àwọn fọ́lé ẹgbẹ́ àwọn ajalè ẹgbẹ́ àwọn ọ̀dájú ẹgbẹ́ àwọn apàyàn ó ti yé gbogbo ẹgbẹ́ wọ̀nyẹn cut you cut and cut and cut you cut every street of Nigeria you cut every angle you cut every houses you cut every family you cut everything and things begin nǹkan ń bàjẹ́ sí bí ọlọ́run ṣe ń rọ òjò ìbùkún tá à ń gbà sí kò jẹ́ kí ìbùkún yẹn kó fara wọn nítorí pé àwọn èèyàn cut gbogbo every corner of everything to cut society to to turn to they turn themselves to secret society bó tiẹ̀ wá jẹ tí wọ́n sọ pé secret society tó wá tún fi bóòsì lánàá yẹn it baffles me o to God who made me mo wá rántí ọjọ́ tó o ní kó máa pèsè abẹ́ ṣáàtì mi abẹ́ ṣáàtì ẹ̀ tó ní kó máa ṣépè fún ara ẹ̀ kó máa ṣépè fórí ẹ̀ àtọmọ ẹ̀ so àwọn olóògbóni ló pè wọlé níjọ inú olóògbóni náà máa pè wọlé ẹgbẹ́ tó wà níjọ wọn máa pè wọlé torí ẹ̀ tán bá ti ní kẹ́ ẹjú àkáǹtì nọ́mbà síbí ẹjú fóònù síbí kán máa pè wọlé àwọn ẹgbẹ́ yín ló máa pè àwọn ẹgbẹ́ yín ló máa pè mo sọ ní ọjọ́ sí pé gbogbo àwọn tó bá ti ń ṣe fracas tán bá ti ń lọ tó ń ṣe pè yẹn èmi pé èmi náà máa ẹ mọ̀ pé tó bá ti di pé mo rí pé wọ́n ń gbógun tìmí tí bá ti rọ́wọ́ pé wọ́n ń gbógun èmi náà máa ń wọlé àdúrà pé èmi náà àdúrà ìpè tí mo bẹ̀rẹ̀ sí í ṣe lọ́jọ́ yẹn àwọn èèyàn bá wà sọ́ndà mi ọba máa wà àwọn tó bá ti ń gbógun tì mí tèmi ò gbógun tì tó gbórúkọ mi káàkiri torí bó ṣe sọ̀rọ̀ lánàá yẹn ń pé ẹ ní sọ̀rọ̀ lásán ẹ máa tún gbórúkọ èèyàn jìnnàjìnnà ni ẹ gbéyàn rìnrìn àjò ìrìn àjò ibi tó dé ẹnìyàn á bẹ̀rẹ̀ sí sùn sínú ilé á máa bá rẹ̀ nínú oko ẹnìyàn á bẹ̀rẹ̀ sí sùn sílé á bẹ̀rẹ̀ sí máa rẹ̀ nínú òkùnkùn ẹnìyàn á bẹ̀rẹ̀ sí sùn sílé gbogbo nǹkan á bẹ̀rẹ̀ sí dàrú fún because of this Facebook and ó wá dàbí pé ṣe lè ṣùfà jáde sójú ayé face to face láti máa fi ara wọn pé òun wá láti dí pẹ̀lú secret society ni wọ́n pe òru là ń ṣèkà la gbọ́ tẹ́lẹ̀ kí ló dé tó di ọ̀sán gangan àtórí Facebook táwọn èèyàn ò ní máa ìdìmọ́ àmì tó ń ṣe nítorí sọ lánàá yẹn ni o ọ̀rọ̀ mo pé ló ń sọ ó ti yé ó dẹ̀ ń dìfẹ́ǹdì àlùjọ àlùjọ ò tí ì parí iṣẹ́ pẹ̀lú yín ó dẹ̀ ti yé mi nísìnyí gbàtíwọ̀ náà ló jẹ́ tó ló wà nínú rf àbí kankan ọmọ àlùjọ yẹn náà máa wà ń bẹ́ ó máa wà ní kankan àbí tí ò bá gbogbo ìlàjì kòròdú ẹgbẹ́ wọn wà gbogbo ló wà lẹ́gbẹ́ òkùnkùn kò sọmọ kòròdú tí ò ọmọ àlè ni ọmọ tí ò bá ṣàwó ọmọ àlè ni ẹ̀dẹ̀ máa ń gbéra yín ní ìgbọ̀wọ́ náà ni tó yẹ pé innocent ara yín lè máa padà nù ẹni yẹn màmá rò pé ẹ ń bá mi ṣeré ni let me now tell you story of my father again the story of my father ẹnìkan wà nílé bàbá mi bàbá mi òun ló lórí wọn pe oyè tó jẹ nínú ẹgbẹ́ tó ń jẹ ńgbà náà òun náà ni olú ni <laughs> that is olú odò that is ṣe mọ̀ pé iyemọjá iyemọjá wà but olú olú yẹn mi ọkọ iyemọjá bí nǹkan bí mo mi ò mọ̀ ṣá ẹ̀ tọrọkùnrin làwọn wọ́n máa ń fúnra wọn tó bá ti nígbà yẹn tó bá joyè wọ́n máa ní orúkọ linkedin torí kàrọ wọn kí wọ́n tó bá máa jẹ́ bàbá tèmi nígbà yẹn náà kẹdẹrẹ wọ́n fi ń ṣeré wọ́n fi ń ṣayọ̀ bàbá tó bí màmá ti mi ẹ mọ̀ mo ti sọ story yẹn ìdáǹtì kan mo wà lórí Facebook wọ́n ń tàgì ẹ̀ lánàá ẹnìkan ìfọwọ́ kan lánàá pé kí n tàgì ẹ̀ kí wọ́n kan tó ń sọ mi ò kí ẹ̀ bóyá wọ́n máa fẹ́ kí n delete I'm not deleting it because if I, if I delete it on my platform people have it in their brain and some people have it in their archive we don't need to I'm just telling you for people to learn from things náà ni. But thank God, God is exposing everybody. God is exposing. Eh, because ẹni tó bá know wà nínú ẹgbẹ́ tó bá yá, ó máa ìdà kò jẹ́ mèrè, bó ṣe wà ní ìdà kò jẹ́ mèrè, ó kò máa sọ pé ẹni funfun ni. Ìdà kò jẹ́ mèrè, ọkọ̀ jáde. Ọkọ̀ jẹ́ ẹgbẹ́ ni èmèrè, inú èmèrè, wọ́n máa rí oríṣiríṣi ẹgbẹ́ kàtígórì nínú èmèrè. Èmèrè ló burú jàjẹ́ lọ. Ìdà bó ṣe ti sọ pé wà nínú ẹgbẹ́ yẹn tó dẹ̀ ti máa ń ti ó dẹ̀ ó step up gan gbà tó tún wọlé sí orí Facebook náà tó tún fara sábẹ́ ọ̀gá ẹ̀ but jẹ́ ká máa sọ̀rọ̀ yẹn lọ mo kàn fẹ́ fi dẹ sọ fún ẹni kó lè mọ̀ I'll tell you story of my mother and it's one of those things that ó yo ò lè wà nínú le lè wà nínú ó lè ó lè bẹ́ṣù múlẹ̀ majority of the ó lè bẹ́ṣù múlẹ̀ kéṣù má kéṣù má bẹ̀ níṣẹ́ ó lè bẹ́ṣù múlẹ̀ kéṣù má bẹ̀ níṣẹ́ kó má rán níṣẹ́ iṣẹ́ tó dẹ̀ máa rán iṣẹ́ dé tòrótòró ni iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ rèé ó máa affect other people's life tó bá dẹ̀ ti affect other people's life amẹ́ni kò ṣẹnu kó mú tó bá dẹ̀ ti ṣẹnu kó mú definitely you are, you are sinning against God ẹ̀ṣẹ̀ ńlá ló ń dá now olóòdò yẹn ó lóun fẹ́ fi ó máa ń bẹ bàbá mi nígbà tí bàbá mi ti ó ti wà òkè tán bàbá mi ti lówó wọ́n ń ta sẹ́ni tí ò bá lówó wọ́n ọ̀dẹ́ ń ta sẹ́ni tí ò bá lógo náà wọ́n máa ń wáyàn kiri ni bí èṣù máa ń búra múra mù kiri ni dáàsù lára ẹ̀tàn èṣù nìyẹn ìdè èṣù àti ẹ̀tàn èṣù tó bá tirẹ̀ ní tó lówó abẹ́ wọn wọ́n máa kọ́kọ́ ṣe bí wọ́n á hàn bọ̀ ara wọn sábẹ́ wọn ṣùgbọ́n tó bá parí tó bá ṣe tán tẹ́nìyẹn bá pà fún wọn àwọn náà máa finish ẹ̀ dànù èṣù always come like a friend after coming like a friend later when they finish their their assignments in your life they will run I mean, they will finish when they finish you, We finish the assignment. That, that that's when they will tell you that wo I want you hello dáadáa. Ó ti let you marry and well ẹlòmíì gan-an náà lè máa ṣe tán àwọn da da da da dáadáa dáadáa Okay, now let me continue. Baba, me ti ni owó ẹ̀ ó dẹ̀ ti wa òkè kó tó di pé wọ́n pè sínú egbe. Wọ́n ní tó bá ti lówó báyìí, o gbúdọ̀ lọ farasin sínú ẹgbẹ́ kó máa support ẹ̀ ẹgbẹ́ tí ò mọ̀ ẹgbẹ́ tí ò ń sọ̀yàn lólówó tó yẹ pé táwọn èèyàn bá ṣoríire tán tó bá lówó tán náà máa pè é lè ṣùgbọ́n máa pè é lọ́wọ́ máa sọ pé wá jọyìn kìíní kan wá jọyìn gbá wá àwo wọ́n ṣàǹtàn bàbá mi ó ti lówó ẹni tó yẹ pé bàbá mi wá gbàgbé bó ṣe fi lélẹ̀ ńgbà yẹn kó tó lọ Kogi Kogi ò tí ì wáyé ńgbà yẹn Kwara State ni wọ́n wà àti Èkìtì bàbá mi gbàgbé bó ṣe fi lélẹ̀ ìyẹn mi pé ogun tó lé lé ogun àwọn ọmọ bàbá ẹ̀ ni àtọ̀ ọmọ ìyá ẹ̀ náà ogun ọmọ bàbá kọ́ ogun ọmọ bàbá ò tiẹ̀ pọ̀ tó àwọn ogun ọmọ ìyá ẹ̀ ẹni tí mò ń sọ ìyá kan bàbá kan ló bóun àti bàbá mi àwọn ọmọ wọn náà dẹ̀ máa ń wò mí lórí Facebook ọ̀nkù mi yẹn náà ó ti gbàgbé bàbá mi ti gbàgbé bóyá ó ṣe ti dé padà ńgbà tí ó ti wá wà òkè tó ti padà wálé àwọn ogun tó le kò rántí mọ́ torí bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń gbàgbé tí atẹ́gùn bá ti fẹ́ sí wọn kúrò nínú ìyà tó ń jẹ tẹ́lẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á sáré gbàgbé ìyà tó jẹ wọ́n tátẹ́gùn bá fẹ́ sí ẹ ọlọ́run jọ tátẹ́gùn bá fẹ́ sí mi tó yẹ pé mo kúrò nínú ìyà àti gbogbo ìdààmú tí mo wà má jẹ́ ń gbàgbé o jẹ́ máa rántí ṣùgbọ́n múnú mi dùn torí tó bá rántí nǹkan tó lọ nínú ẹ̀ bó ṣe pain tó ò fall sínú tragedy yẹn again But when you forget all the pains you went through during the trial and trouble, then it's possible for you to go back to the problem again, to the trial, to the try, and to the ó possible go to retry ẹ to tún fún problem again you know ó gbàgbé ogun tó ṣàlè kò lé láti ogun àwọn ọmọ ìyá ẹ àwọn ọmọ ogun bàbá ogun lé ẹṣá gbà tó bá ti dé àwọn nàìjíríà kẹdẹrẹ wọn ní tìjú tó bá fẹ́ gbà wọn ẹ̀bà ó máa ṣojú àánú gan tí kò wọ́n bá yó tán kò sí tán ní dálára tán ìkọ́ tó wà ní ẹgbẹ́ òkùnkùn wọn wà nínú kọ́ọ̀tì ni wọn ò bóòsì nípa agbára àti egungun wọn àtọlọ́run ṣùgbọ́n wọ́n fẹ́ bóòsì nípa àwọn ènìyàn tó máa bá wọn jà táwọn máa kó mọ́ra tó máa jọ jà tó máa fi ba yé ẹlòmíì jẹ́ gbogbo wọn torí ẹ̀dá àwọn èèyàn máa ma sọ pé má ṣe pé tí àwọn èèyàn hmm, wọn máa ní má ṣe pé má ṣe pé o má ṣe pé o ní ìwà gbogbo ìwà burúkú táwọn kọ́ọ̀tì máa ń wù ìwà ìpè ní wọn ò lánú sọ̀rọ̀ kọ́ọ̀tì agbébọn tìyàn lórí wọn ò lánú sọ̀rọ̀ wọn á gbéyàn lọ síbi kan wọn á ní lọ ṣe báyìí báyìí o gbúdọ̀ lọ parẹ́ báyìí ni tó o bá ṣe nǹkan báyìí la máa ṣe all this courtism we see a lot of them tí àwọn ọlọ́pàá náà máa mú lórí Facebook torí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá tó bá ń sọ̀pọ́ọ̀tì àwọn tó wà lórí fracas yìí they should be tried and not sacked and the people supporting it also they are also enemy to the country Nigeria let me just finish this story ó ṣàwá bẹ̀rẹ̀ sí sọ fún ó ti lówó wá fara sí o wá ṣẹgbẹ́ o ó ṣà persuade during the time tọ́ndẹ̀ tí ní kó wá ṣẹgbẹ́ yẹn according to story tí mo ṣe gbọ́ mọ́mí mi náà ló sọ story yẹn fún mi wọ́n ní bàbá wọn ti pe wọ́n ní bàbá àti àwọn torí bàbá wọn yẹn kì í ṣe biological father bàbá mi màmá mi náà but àbúrò bàbá mi àbúrò bóyá ẹ̀gbọ́n no àbúrò ló jẹ́ fún bàbá tó bí màmá mi àbí ẹ̀gbọ́n àmàmà wọn ṣá wọn ṣá ẹ̀ṣọ́ ti yé mẹ́ẹ̀ sobọ̀tọ̀ ọ̀dọ́ wọn náà pè ní bàbá tó ṣe sójà tó jó lórí olóògbò nìyẹn ṣó ti so ìyẹn ti gbọ́ normally bàbá mi mọ of course ó mọ bàbá yẹn I ti understand wọn ti mọ̀ ṣe ti ń fi ọ̀rọ̀ sọ fún bàbá mi yẹn ó ti sọ fún bàbá yẹn ẹ ti understand bàbá yẹn tó jó lórí wọn gangan sọ fún bàbá mi pé kò gbúdọ̀ join ẹgbẹ́ yẹn ṣó ti yé pé kò gbúdọ̀ join o pé àwọn tó join ẹ̀ gan pé àwọn regret o pé tó bá beginning náà wọ́n máa tán yes according to story bí wọ́n ṣe sọ fún mi wọ́n ti sọ fún bàbá mi láti Kwara State tó jẹ́ olórí olóògbò ni wọ́n ní Kwara State pé bàbá mi ò gbúdọ̀ ṣe but ẹ̀gbọ́n yẹn tí bàbá mi ò bá ṣẹgbẹ́ yẹn kò ní lè rí mú kò ní lè rí bàbá mi mú mo ṣe mú bàbá mi tí bàbá mi wá kúkú àìtọ́jọ́ ó sọ fún bàbá mi pé kó má ṣe bàbá àwọn fámìlì màmá mi yẹn sọ fún bó bàbá mi ẹgbẹ́ yẹn ṣe àpàṣẹ́dé pàṣẹ́dé wá ṣe àwọn tó jọjọ wà ní tìkàrẹ́ náà wọ́n ṣàjọ wọn ni kò ń ṣe ó ṣàwà pàṣẹ́dé ó ṣàṣe bàbá mi kẹ̀dẹ̀ rí ẹni tí ò bá ẹni tó bá dẹ̀ ti lójú àánú kò ń ṣe ẹgbẹ́ òkùnkùn ẹni tó bá ti wà ní tó lójú àánú kò ń ṣe secret society kò ń ṣe secret court kò ń ṣe ẹgbẹ́ because tó bá ti dá lábàá fún ẹ àbámọ̀dá mi tọ́n bá ti dá lábàá fún ẹ ò gbọ́dọ̀ yí padà torí tàṣẹ tàṣẹ tí àlùjọ̀nú tó ń bá wọn ṣiṣẹ́ àti gbogbo nǹkan tọ́n bá lò tẹ́ máa lè sọ pé pure ni o kò sí kankan náà bí o a kàn máa ń ṣèpàdé a kàn máa ń sọ̀rọ̀ mí ni ah, who told you ṣe bá àdúrà náà èèyàn kàn máa ń gbàdúrà ni ẹ mọ bí mo ṣe máa ń sọ̀rọ̀ àtàwọn èèyàn tó bá láṣẹ nínú àdúrà tó bá ní àṣẹ tó gba ọlọ́run gbọ́ gidi tán máa sọ pé mo pàṣẹ báyìí á dẹ̀ níbẹ̀ ó ti yé so ó tọwọ́ bẹ̀ bọ́wọ́ ọwọ́ tẹ bàbá mi bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ àwọn ni wọ́n sọ fún torí ó máa ń gba èèyàn sílẹ̀ níbẹ̀ yẹn náà ṣe pé bàbá mi ní alátakò nínú ẹgbẹ́ yẹn àwọn tó bá wà ń bẹ̀ wọ́n ní tí bàbá mi tó bá ti náà fẹ́ ṣe nǹkan tí ò da fún yàn bàbá mi máa ọ̀pọ̀ sí wọn Alatako opposition no man ń pe bàbá mi he always save people tó máa ní wọ́n fẹ́ meanwhile like saving those people yẹn he is going against them He's going against them. ìkan tó náà fẹ́ ṣe wọ́n kàn fi ogun kan kẹ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ so. sọ tó bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tó bá ti pé ó ń ṣe báyìí wọ́n plan fún ẹ bọ́n ṣe plan fún bàbá mi wọ́n ní kọ́ lọ fi mọ́tò tó alára moto tó ní kọ́ lọ fi kú ẹran ẹran tí òun kọ́ ló wa moto wọ́n ní kọ́ lọ fi kú ẹran wọ́n ní wọ́n jí ẹran kó Dave Trine wọ́n dẹ̀ sọ fún wọ́n dẹ̀ pàṣẹ fún pé lọ sígbá wò kí ló ń jẹ́ pé kán lọ sígbá ẹgbẹ́ àwọn ọba ni torí ẹ̀ nígbà míì tí àwọn ọba míì bá tó ti rán ó ti ń yé mi táwọn ọba míì bá ti ránṣẹ́ pé àwọn ọmọ míì báyìí wọ́n fẹ́ mú wọn wọlé àbí kó jẹ́ pé wọ́n ti wọlé sí ibì kan wọ́n sọ fún wọn nígbà yẹn lọ́hùn kó tó di pé wọ́n máa sọ pé kó lọ fìbọn òun náà máa ń sọ fún àwọn ọmọ mi tó bá wà ní kọ́tà ní lórí Facebook náà tán ọmọ kan sọ pé wọ́n sọ fún owó ẹgbẹ́ ní àti ìlú wo ló wà bóyá ọ̀nà Kano ló wà bọ́dí Yorùbá ni ọmọ Ọ̀yọ́ state wọ́n ìgbé sórí Facebook ìjẹta mọ́ èrè wọ́n ọ̀dà ẹ̀ láti yunifásitì ní ẹ̀mí láti ibi tó wà ní ìlú ibi to wa àwọn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ wọ́n ní kó lọ lensi kó lọ pa bàbá ẹ̀ or else àwọn ma pa <laughs> wọ́n ma ọ́dà ẹ̀ wọ́n lè ọ́dà ẹ̀ lómi wọ́n lè ní kó lọ pa ìyá ẹ̀ wọ́n lè ní kó lọ pọ̀ ọmọ ẹ̀ tó bá ti bímọ wọ́n lè ní kó lọ pàkọ́ bí ẹ̀ wọ́n lè ní kó lọ pàbí kẹ́yìn ìyá ẹ̀ wọ́n lè ní kó lọ pa anybody this what they are using the court this courtism to do gbogbo society wọ̀nyí ni orílẹ̀-èdè nàìjíríà it has caused a lot of problem ẹ̀jẹ̀ àwọn èèyàn dem ń béèrè fún ọmọ kan tó wọlé ń sìn tó lọ fọ́gi mọ́ ìyá ẹ̀ lórí àbí bàbá ẹ̀ lórí tó pa sọnù torí pé àwọn ẹgbẹ́ ọ̀dà ẹ̀ wọ́n wá sọ fún pé tí ìwọ bá ti pa o àwọn máa pa ìwọ kó mọ̀ pé kò sí tẹ́sù fẹ́ ọ́fà yín tí ò ní padà béèrè òfúnnilẹ́dì yẹn tán ṣe ń kí orí kéèṣì àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní òfúnnilẹ́dì yẹn sì ń gbó dídí ẹni ó rí pé shortage ni kéèyàn fún ẹ ní ìtọ́ ẹdìyẹ kó wá ní kó lọ mú orí ọmọ ẹ wá kó lọ mú ìtàn ọkọ ẹ wá àti tìyàwó ẹ àbí tìyàwó ẹ àbí kó lọ mú nǹkan kan tó valid tí owó ò lè rà tí nǹkan kan tí ò replace mọ́ tó dẹ̀ máa cause everlasting damage don't you see that life is so terrible that in tó fi ń bò sí ẹ ò terrible ni gbogbo yín tẹ́ máa ń bò sí ìdájọ́ mi rèé o gbogbo yín tẹ́ máa ń bò sí pẹ̀lú agbára òkùnkùn ẹ jẹ́ torí Ọlọ́run ẹ bá wa ẹ bá wa tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe tó bá ṣeé ṣe fún yín tí ò ń ṣe pé búburú nìkan lẹ lè ṣe tí a bá béèrè lọ́wọ́ kìrìsìtẹ́nì tí ò bá ṣeé ṣe tá a bá béèrè lọ́wọ́ mùsùlùmí tó rí bákan náà ẹ̀yin síkì kọ́ọ̀tì náà tẹ wá pọ̀ omi ìyọ̀n rèé tí òkun báyìí ṣó máa lè ṣeé ṣe látọwọ́ yín àbí ìjà kẹ́kọ̀ọ́ ìjà yìí kẹ́kọ̀ọ́ máa wà nínú raodi kẹ́kọ̀ọ́ máa wà nínú trọ́bù kọ́kọ̀ máa ja trọ́bù trọ́bù trọ́bù problem problem problem problem kẹ́lẹ̀ máa bọ́ọ̀sì pé kẹ́ tó fọwọ́ kẹ́ tó gbá àwọn èèyàn dí o kẹ́ tó gbá wọn lórí o àwọn tó bá dàgbà nínú kó society náà kẹ̀dẹ̀dẹ̀ tó bá jàyàn lólè o gbúdọ̀ béèrè ibi tí èṣù máa dìde tó bá wà tẹ́ bá wà gbogbo ẹ̀yin tẹ́ wà nú kọ́ọ̀tì wọ̀nyí tẹ́ wà nú society wọ̀nyí tẹ́ bá ṣe ẹnìkan ẹni yẹn tó bá tẹ̀ láti rẹ́gísà máa jẹ òun gọ́gọ́ lẹ́ máa tún rí bí tàbú òun lẹ́ máa tún rí bí pé ó ń béèrè ẹ máa ń jọra yín lójú gan because ẹ pọ̀ ẹ máa ń bìlì pé pípọ̀ yín yẹn pípọ̀ yẹn kẹ̀dẹ̀ yóò dẹ̀ máa ń cause problem Tóyìn Ọ̀gọ̀gán mo béèrè ní o ṣé ẹni tó pè lọ́gàá ẹ̀ torí Ọlọ́run ṣé ó wà nínú ẹgbẹ́ yẹn ṣé dòkàtì wà ńbẹ̀ ká lè mọ ká lè mọ kókó a lè mọ̀ pé ókè o ṣe àmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn máa sọ pé ẹ orúkọ oríṣiríṣi ni wọ́n fún oníkálukú nísìnyí wọn ò dárúkọ wọn ò fèṣù kórúkọ mi wọn ló sanra wọn ò fè wọn ò lè rí èṣù wọn ò lè rí nǹkan burúkú kan fi kó orúkọ mi kò ní ṣeé honestly speaking lágbára kristi tí jésù yóò fi padà dé wọn ò ní rí àwọn ọmọ tí wọ́n wà ní kọ́ọ̀tì yìí wọ́n ń pa àwọn òbí wọn wọ́n pa ìyá wọn wọ́n pa bàbá wọn wọ́n pa àbúrò wọn èèyàn ń sọnù èèyàn ń kú ní orílẹ̀-èdè nàìjíríà àwọn cultism àwọn society wọ̀nyí ló wà behind ni tẹ bá wọn máa mọ àwọn ọmọ kéékèèké mi nǹkan àwọn fẹ́ ṣoògùn owó ni tó bá dẹ̀ débẹ̀ wọ́n máa ní bolẹ̀ tí wọ́n mọ̀ àwọn rí lórí facebook bí tó ti ṣe ni ẹnìkan ló wà lórí facebook ẹnìkan ló ní àkáǹtì wà lórí facebook yẹn bàbá wọn àbí àwọn kan náà ló máa ṣe wọn ò ní jẹ́wọ́ láti sọ pé àwọn ọ̀gá wọn torí tó bá jẹ́wọ́ àwọn yẹn ò ní wá kí ẹ̀ fún wọn wọn ò ń jẹ́wọ́ tó wọ́n máa sọ pé you can see a lot of missing of people that are going on on Facebook I mean on in Nigeria a lot of killing going on in Nigeria court and society evil society cause all these things what is the way forward kí ló ń ṣẹlẹ̀ báyìí tó yẹ pé gbogbo ilé o gbogbo ẹ̀gbẹ́ ọ̀hún gbogbo ẹ̀gbẹ́ òsì gbogbo ẹ̀gbẹ́ iwájú gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀ ló di kọ́ọ̀tì ló di kọ́ọ̀tì ó dẹ̀ ló fi sọ̀rọ̀ yẹn o mo fi ń béèrè pé kí ni kí ni level tí dòka sí wa tí o fi ń pe ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá méjì ò ń gbénú ọkọ̀ ṣe é mọ̀ pé ọlọ́run mi ò tí ì gbọ́rọ̀ ẹ̀yẹn kó tó di pé mo preach lánàá wọ́n sọ fún mi ni wọ́n ní ọ̀gá méjì ò ń gbénú ọkọ̀ kan náà you can see that any preaching ọ̀rọ̀ tí ọlọ́run bá gbẹnu mi sọ there is always a reason for it mi ò tí ì gbọ́rọ̀ yìí i know some of you irú ọjọ́ kan báyìí tó pè ní adébùwárí yẹn ó ní wò ó tẹ ó ní print picture ẹnìkan tó bá ṣe bí olórí burúkú ẹsẹ lórí Facebook print picture ẹ kó gbẹ́sẹ̀ sí kó kó gbẹ́ sí kó ṣépè sí kó ṣe gbogbo ṣe burúkú lé lórí ẹnu ẹ mo ti gbọ́. mani God people are mean people are wicked people àwọn èèyàn náà tí wọ́n bá ní nǹkan tó gbẹ́kẹ̀lé wọn ò ní máa ṣe bí ọlọ́ba tí wọ́n bá mọ nǹkan tí wọ́n bá ní nǹkan tó ń gbẹ́kẹ̀lé wọn ò ní máa wọn torí ẹ̀ṣẹ̀ máa ń pààyàn wọ́n ní ẹ̀ṣẹ̀ kí ló gbójúlé tó fi mí ṣe bí ọlọ́ba kí ló gbójúlé tó fi mí ṣe bí ọlọ́ba ẹ̀ṣẹ̀ ò pànìyàn lójú ẹ rí ẹ̀ṣẹ̀ ò pànìyàn lójú ẹ rí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò ẹ̀ṣẹ̀ ò ẹ̀ṣẹ̀ máa ń pànìyàn. I'm ni irú ẹni tèmi accuse nísìnyí pé ta ló pa akínwùmí i'm very sure ó wà nínú society àkàìmọye ẹgbẹ́ tó wà kàpó dìdútì kàpó òṣì máa yẹn ó wà ní ẹgbẹ́ òkùnkùn bẹ̀tọ́ bá dìgbà mú àwẹ̀ yẹn sì wọ́n ń gbàwẹ̀ náà máa láwọn wà wọn ni wọ́n rán yàwó wọn fẹ́ràn yàwó wọn àtàwọn kọ́kọ́ bá wọn fẹ́ràn wọn lọ sí Saudi láti lọ gbàdúrà majority of àwọn tó lọ Saudi yẹn náà kì í ṣe Saudi ò mọ̀ pé wọ́n wà ní society o majority of them ló lọ pààyàn torí ẹ̀ lè ṣe máa rí wọn most of them normal náà wọ́n fẹ́ lọ bèrè wọ́n lọ múra wọ́n fẹ́ lọ gbàdúrà kì í ṣàdúrà náà fẹ́ lọ gbà wọ́n fẹ́ lọ bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ẹṣú ọ̀pọ̀ lọ́run rí lè ń dáríjì yín tọ́lọ̀ bá ní kò ń ṣèdájọ́ yín sí àwọn tí ò dẹ́ṣẹ̀ tẹjọ wọ plane tọ́lọ̀ bá ní kò ń lọ sẹ́rí yín mọ́bì kan á pa àwọn tí ò dẹ́ṣẹ̀ pẹ̀lú yín ah kábíyèsí ọlọ́run mọ̀ mọ̀ kú sùúrù o tóyìn gangan jọba wa sọ bí ipò tí ṣeré lú ẹni dòkásì mo kọ̀ sọ ni o ikú lèrè ẹ̀ṣẹ̀ bàbá mi ìgbà tó wá kú ẹ̀gbọ́n ẹ̀ tó wá jẹ́ kó kú ńgbà yẹn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó wá fa wàhálà wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà nínú ayé bàbá mi wọ́n bẹ̀rẹ̀ mo kàn brief ẹ ni mi ò mi ò sọ délẹ̀délẹ̀ wọ́n bẹ̀rẹ̀ nínú ayé wàhálà nínú ayé bàbá mi <clears throat> nítorí pé wọ́n máa ti sọ pé báyìí báyìí la fẹ́ ṣe fún ẹni báyìí báyìí o bàbá mi máa wò pósì ẹ ọlọ́run gbọ́ torí ẹ òbí wọn lọmọ ń jẹ o tí bàbá mi bá ti gift tí ọlọ́run gbé fún bàbá mi láti ọ̀run wá tí wọn bá ti fà á kó wọnú kinní yẹn tí ò bá ti wọ ẹgbẹ́ torí ẹni tó wà ní ẹgbẹ́ kan tó ti dé lórí wọn sọ pé má wọ̀ o má wọ̀ o torí àmọ̀ wọn máa nígbà tí wọ́n lóyún èmi ẹnìkan déédéé kú ṣé èmi ni àwọn tó wà nínú ẹgbẹ́ òkùnkùn tó máa máa ṣàwọn jẹ ni àwọn ẹlòmíì wọn nímọ̀ pé inú ẹgbẹ́ òkùnkùn táwọn wà ni wọ́n ti ń ṣàwọn jẹ irú kéwọ̀n ń sìn tó bá súnmọ́ ó máa ṣàgbogbo ẹ̀jẹ̀ ní ẹgbẹ́ òkùnkùn tó wà ní ṣá gbogbo ògo èèyàn jẹ́ àtobìnrin àtọkùnrin tó a máa fún àwọn èèyàn tó bá láìkì díẹ̀díẹ̀ tó bá sọ̀mìtì fún kó máa fún wọn díẹ̀díẹ̀ àbí tẹ́ni tó wá padà wá tó wá ẹgbẹ́ òkùnkùn yẹn tó wájú ẹgbẹ́ yẹn wọ́n máa sọ pé ká máa gbé lárugẹ ìyẹn náà máa fi ń sọ pé wọ́n gbẹ́ nìkan lárugẹ padà dìde kankan. ẹgbẹ́ wọ̀nyẹn gbogbo ẹgbẹ́ burúkú wọ̀nyẹn kò sí nǹkan tó dáa nínú ẹgbẹ́ burúkú ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ yìí ó ní táriwo fi lọ làlàlà lórí Facebook ẹgbẹ́kẹ́gbẹ́ ni àwọn tó dẹ̀ àwọn ò sọ fún mi pé ẹni tó dá Facebook yẹn lẹ̀ tó ń ṣe Mark Suba wọn ò sọ fún mi pé ó wà ní ẹgbẹ́ burúkú Ọlọ́run Elédùmarè gbọ́ wọn ò fún mi láíláí pé Mark Suba o pé ó wà ní ẹgbẹ́ burúkú ẹgbẹ́ burúkú ò kí ń kírètì nǹkan rere ju pé kó máa kọ pé pé lọ wọn lórí ìsọnù lọ yẹ orí Facebook máa ń wo báyìí títí pé Ọlọ́run gbà mẹ́ẹ́ ìgbà mi báyìí màmá ní mi ò ní dá sí ọ̀rọ̀ ọmọ kìíní kọ̀ọ̀kan mọ́ bọ́tì ṣé wọn ò wa náà pé tó bá ti fún wa lẹ́nu pé ká dákẹ́ ṣé mo nísìn nítorí ṣe fún mi lánàá àmì tó sọ lánàá yẹn ó bá fún mi o ọmọ kọ́lá ọmọ tí mo mọ̀ yẹn àwọn tó bẹ̀ ẹgbẹ́ tó lo wà yẹn wọ́n wà nú ẹ̀ ọmọ tó ń pè ní àlùjọ yẹn ẹgbẹ́ tó lo wà yẹn òun náà wà nẹgbẹ́ ẹgbẹ́ tó lo wà yẹn òun náà wà bẹ́ẹ̀ ìgbà tó ní wọ́n máa ń lé kiri o wọ́n ń lé kiri àwọn ẹgbẹ́ ẹ́sàbọ̀dù ló ń léhun kiri ńgbà yẹn wọ́n ń léhun kiri wọ́n ń léhun kiri o báwọn tó gbà tó ń bú ẹ́sàbọ̀ wọ́n ń léhun kiri àwọn ẹgbẹ́ tó ń lé kiri yẹn òun máa ẹ gbọ́ pé ayé a máa lé àwọn kí wọ́n máa ń pè wọ́n wọ́n ní àwọn kan wọ́n ní àwọn kan wọ́n pè wọ́n ní àáké àti àwọn ẹyẹ wọ́n ní ẹyẹ a máa ṣá ojú àáké jẹ àáké náà a máa ṣá ẹyẹ ní ṣàkúṣà ẹ rí ni kọ́ọ̀tì pursuing courts àwọn ẹ̀mí òkùnkùn ń bẹ̀mí òkùnkùn jà ó mà ga o meanwhile court yẹn báwo ni ogun àti pípààyàn ò ṣe ní máa pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó gbé court wà ń bẹ̀ ara nǹkan tó yẹ kí irú nǹkan tó sọ yẹn ara nǹkan tó yẹ kí wọ́n ṣe ní orílẹ̀‐èdè nàìjíríà ni pé kán máa dissolve àwọn saudi àti àwọn ìlú kan tí wọ́n ní peace a rò pé wọ́n ní peace wọn ò ní peace total peace o wọ́n at least wọ́n ní eighty percent ẹnikẹ́ni tó bá dẹ̀ ti ṣe nǹkan tí wọ́n bá ní wọn ò fẹ́ is going for it wọ́n ní nílùú Saudi gan ẹ ò lè gbé tẹ́síbìdì dání kó máa kà lójú títì kó máa ṣe wọ́n ti káǹtẹ̀ bí ẹlẹ́bọ ni tó bá gbé tẹ́síbìdì dání tó ń ṣe bí ẹni ṣe bí wèrè kan wọ́n máa mú ẹni wọ́n bẹ́ẹ̀ ni according to story now wọ́n ní peace a little bit because they go against all this court they breaking it tó bá fẹ́ gbàdúrà gbàdúrà Allah akbar Allah akbar la ilaha illallah. gbogbo wọn máa jọ dúró wọn máa jọ oníkàlùkù àdẹ lọlé wọn bọ kó fọ́ọ̀mù gúrùpù gúrùpù gúrùpù yìí gbogbo yín tẹ́ wà gúrùpù yẹn you are part of the trouble of Nigeria and that is why you are not talking about it when there is problem killing Nigeria like this you be fighting wọ́n gbé yàn kọ lọ bìkan ẹ máa create problem sin you always a sin of creating problem of your I mean creating sin also Satan is using that to cover some important messages and things that people can do and gbogbo nǹkan tẹ́yìn dẹ̀ ń ṣe yẹn ni àwọn èèyàn tó wà lára yín tó wọ́n ti pọ̀ jù ibẹ̀ náà máa dúró sí torí wọ́n gbúdọ̀ gbé yín ní gbọ́wọ́ tó wọn bá wọn gbúdọ̀ gbé yín lárugẹ tó wọn bá gbé yín lárugẹ bọ́tà náà fẹ́ gbé lárugẹ ṣé mi ti mi sínú ẹgbẹ́ ń sìn ni wọ́n sọ pé wọ́n fẹ́ gbé mi lárugẹ tí kírísítẹ́nì gan tí mo sọ pé mo jẹ́ kírísítẹ́nì tí mi ti bá ti notice pé mi gan wà ní ẹgbẹ́ òkùnkùn báyìí má ti sọ̀rọ̀ sí wọn gbogbo máa sá náà kò sẹ́ni tó gbéra wọn lárugẹ tó gbé mi ò sínú ẹgbẹ́ ó ti yé èṣù òde ń fúnyàn ní nǹkan kó má gbà kó má gbà kó má fi gba nǹkan tó le padà o ìyẹn bó ṣe jẹ́ o Tóyìn jọ̀ọ́ ṣàlàyé o ẹ bá wa sọ ibi tí dòkàtì bì lọ́hùn kó má jẹ́ pé ẹ máa lọ torí <laughs> àwọn gbogbo àwọn tó bá ti wà nínú ẹgbẹ́ bẹ́yẹn ó ní nǹkan tó máa go through ó ní nǹkan tó show that wọn kò ní ẹ̀kọ́ ní pé pa tó bá dẹ̀jẹ̀ pé ó ti wà ń bẹ̀ náà ká kúkú lè mọ̀ pé òkè ẹgbẹ́ àwọn ògbóni gúrùpù lélẹ́yìí o àbí rf gúrùpù lélẹ́yìí o lórí Facebook o àwọn ti mọ̀ tán àwọn ayé àwọn aṣánilójú jẹ apanilẹ́kúnjayé apọmọlọ́mọ aṣọ ọjọ́ tó máa tòkú èèyàn tó máa pa ẹlòmíì hey god but gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí náà ẹ ti dájú jù kóníkálukú rántí ọjọ́ tó máa kú o tó máa kò wọn àtọ́lọ́run nìkan o bàbá ṣe pẹ́ láyé tó èèyàn máa pẹ́ jù bẹ́ẹ̀ nínú sàárè o ọ̀run náà máa lọ tí wọn kì í dé o kóníkálukú mọ̀ pé òun máa kú ní ọjọ́ kan kẹrọra tẹ̀dẹ́jẹ́ tí ò bá dẹ̀ sí nínú ẹ̀ ń sìn ẹ máa pé mo dẹ̀ ti sọ mi ò fẹ́ pọ́ pẹ́pẹ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ rest case mi for now mo ti lo illustration mi ọ̀rọ̀ tí mo sọ kò ń ṣe story mo ti pe èèyàn ńjọ́ kan rí ẹ̀gbọ́n màmá mi tó tó confam ẹ̀ pé àbí ọmọ ẹ̀gbọ́n màmá mi tó confam ẹ̀ bàbá kan wọ́n ti delete bàbá yẹn ní yàrá yàrá ni ọmọ yàrá ni wọ́n yàrá bẹ́ẹ̀ ni ọmọ yàrá oh mother side màmá mi ni ìyàrá yẹn father side wọn ni Kogi Amen ni Ìyàmọ̀yè òkè. Okay so I've, mo ti sọ illustration mi o mo ti ṣàlàyé fún ẹ báyìí so ẹgbẹ́ yẹn bàbá wa bàbá tó bí mi ó ti yé ẹ yòó bó ṣe tọ́ ń wọ̀bẹ̀ nìyẹn onínúure ò kì í ṣẹgbẹ́ òkùnkùn onínú burúkú ló máa wọ̀bẹ̀ torí pé nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ ń gbà mí báyìí tó bá ní kó lọ ṣe tó bá tó bá ṣe ìwọ ló ń lọ fún kò dẹ̀ sẹ́ni àwọn tó bá ẹgbẹ́ òkùnkùn wọn ò fẹ́ kú bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kú àwọn olórí burúkú wọn ìmí ìgan nínú àwọn ohun tí mo kàn máa rí pé wọ́n máa ń fọ́ọ̀sì wọnú ẹ̀yẹ tó máa ń ba ìfọ́ọ̀sì fà á wọ̀ tó máa ń fi agbára káká fà wọ́n wọ̀ pé tó bá wọ̀ bẹ́ẹ̀ àní jẹ́ kó jẹ gọ́vnà àní jẹ́ kó jẹ kinní kan àní jẹ́ kó jẹ president àní kó jẹ gbá you understand tó bá wọ̀ bẹ́ẹ̀ àní kó jẹ lé àwọn yẹn lẹ́nu wọn ṣe mí ṣùgbọ́n àwọn tó máa voluntarily wọ̀ bẹ̀ yẹn pé àwọn fẹ́ darapọ̀ mọ́ ni táwọn dẹ̀ bẹ̀ náà máa fi bùgá. <laughs> Mm. lójúkorojú broad daylight torí ìgbọ̀ngàn lòun ó ní wò mí ẹ̀yin tẹ́ máa ń bùgá lórí facebook ẹ̀ mo kàn máa ń wò yẹn kàn ń dẹ́nu ni ní agbára tó yẹ pé àwọn ẹlòmíì wọ́n fi lọ̀ wọ́n ó fa ìjà ayérayé láàrin ẹlòmíì àti fámílì ẹ̀ bẹ́ẹ̀ ni òun lẹlòmíì agbára tí ó yẹ pé hmm, hmm, ọmọ lọ wẹgbẹ́ òkùnkùn wọ́n ní kó lọ gbórí bàbá ẹ̀ wá ó kúrò láti Kaduna ṣé Kaduna ló lóun ti ń bọ̀ àbí sáré àbí jọ́ọ̀sì ó ń bọ̀ láti bẹ̀ sàá ó délé ó bá bàbá ẹni tàbí tó ti ń sùn bàbá oníbàbá ti ṣiṣẹ́ wọ́n ló lọ bí iṣẹ́ civil servant ní níbi ọ̀nà Ọ̀yọ́ state ní àbọ̀ṣù bàbá yẹn sùn lálẹ́ ní normally ni wọ́n ṣe máa ń sùn sórí bẹ́ǹṣì níta tó máa fẹ́ gba tẹ́gùn kó tó wọlé kóru tó máa mú kó tó lọ sùn sínú darkness kóhun àtẹ̀fọn kó tó máa wọ wìrì kọ́ńtà mi kan tó wọ̀ yájà ló bá ló sùn bẹ́ẹ̀ lọmọ wèrè bá ń bọ ọmọ tí olórí burú ọmọ tó ti lọ gbẹgbẹ burúkú táwọn èmi èṣù ti gbé bọ̀ wọn ní tí ò bá ti pa bàbá ẹ̀ ń sí káwọn gbọ́ àwọn máa pa òun òun ò dẹ̀ fẹ́ kú kò wá sọ pé ṣe bóun lòun wá wẹgbẹ́ ẹ pa òun o kẹfì bàbá òun sílẹ̀ kò rán òun o bá ọmọ wèrè mà wọlé ó mà lọ gbé òkúta ńlá ó mà làmórí bàbá ẹ̀ látòjú oorun o tí ń split because wà nínú ẹgbẹ́ òkùnkùn ṣé ó fẹ́ sọ fún mi pé wà nínú rf wọn níbèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó fẹ́ kí n sọ gbogbo àwọn tí mo ti mọ̀ tó wà nínú rf mo dúpẹ́ pé bàbá mi kú tí ò bá kú tó bá bímọ lówó tó pọ̀ sílẹ̀ lónìí wọ́n lè sọ pé ó lè lè ní ó lè lára àwọn ọmọ ẹ̀ tó ṣe kínní ni èmi gan bí aya máa ń gbọ́ sítórì tá a máa gbọ́ pé ìyá mi ẹ̀yà ní kó lọ fọ ọmọ mi tó bá dájú náà ọmọ ẹlòmí wọ́n fẹ́ fi dájọ́ torí pé ibi ẹgbẹ́ tó lọ wọ̀ ni wọ́n máa ní kó lọ bèrè nǹkan wá wọn ò fúnyàn ní nǹkan kan máa tó máa fún wọn tiẹ̀ fún ẹ ní nǹkan kan kọ́ máa brain wash ẹ̀ wọ́n kàn fẹ́ rún náà yí ẹ̀ òun dẹ̀ ni gbogbo wọn fi ń bòsì lónìí ẹ jẹ́ bá wa sọ bí tí dókàsì wá o bí wọ́n fúnra rẹ̀ dẹ̀ máa announce ẹ̀ tó lọ́mọ iṣẹ́ ẹ̀ tó sọ pé ọ̀gá wa ni ọ̀gá wa ni gbogbo wọn máa ní ìkọ́ tẹ̀ pé dùkásì ní mọ́mí ìyá alájẹ yẹn ń jẹ́ yẹn ló bá ń wọ́ èmi ńlẹ̀ tó bá ń pe dùkásì ní mọ́mí simply because dùkásì ní àṣírí ọlọ́run gbọ́ ẹni tó pa àwọn tó ń pa àwọn èèyàn lórí facebook torí wọ́n ti ń pa àwọn èèyàn lórí facebook ní tí mo dẹ̀ notice rèé o kémi tó máa lọ láàárọ̀ yìí o ẹni bá ní kó hun mí kó lọ ajẹ́kílẹ̀ gbé mi o ọmọ iná tó bọ́lá ń ṣèpè ẹni bá gbógun tì mí ilẹ̀ kó gbé mi o ẹyọ tó bá gbógun ta mọ ọmọ mi adébùkọ́lá àbí tó fẹ́ kẹ́mi àárín mi àtọmọ mi adébùkọ́lá dàrú ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀dá bẹ̀ ṣòfò ọmọ gbogbo tó bá wà láyé lọ́wọ́ ẹ̀ tó bá dára kó bàjẹ́ lójú ẹ̀mí ọ̀hún àárín mi àtọmọ mi sílẹ̀ kò ní bàjẹ́ kò ní dàrú àtẹ̀ǹtẹ̀ bá wà níbi tẹ́ ẹ bá mi ṣàmì o tẹ́ ẹ̀ kì í ṣe gbogbo àwọn alágbára òkùnkùn o ayé tó tó ayé àkámúra ayé o àkámúra ayé tó tó ayé má lè ayé ayé àkámúra o Tóyìn Ògògó mi mọ̀ páyé ni ẹ o mi lè jù fún ẹ ìrìnlẹ̀ lè gbèdì fún ẹ láéláé hmm. torí àwọn ọ̀gá àti aláya bẹ́ẹ̀ ni wọ́n wá rí fọlọ́run ni torí ní táwa ń sìn ọlọ́run ni. Hmm. Hmm. torí tí mo sọ yẹn tó bá jẹ́ pé dòkásì ò tí ì wọbẹ̀ má wọ̀ ọ́ o tó bá dẹ̀ ti wọ̀ <laughs> tó bá ì tí ì wọ̀ má wọbẹ̀ o tó bá dẹ̀ tó bá dẹ̀ ti wọbẹ̀ tó bá ti wọ̀ má wọbẹ̀ o tó bá dẹ̀ ti wọbẹ̀ tí ẹni tó bá ti wọbẹ̀ tó bá pè ẹ́ ní ọ̀gá wọn tó bá ti wọ̀ má wọbẹ̀ o mo kàn sọ story bàbá mi yẹn fún ẹ o ti gbọ́ so bí ikú bàbá mi ṣe wá mo sọ gangan bó ṣe wá gangan rèé o gbogbo àtọ́ wa lọ fi mọ́tò ẹ̀ kẹ́ran wọ́n bẹ̀rẹ̀ sí ń wò gbà ti sọ pé tó bá ti sọ pé wọ́n fẹ́ pé eléyìí ó lọ ṣe báyìí mọ́ ni what a a sọ fún wọn what what a rubbish like irony bàbá mi máa kúrò tó bá parí ìpàdé ìpàdé tán lọ ṣe ní secret ní secret society a lọ sọ fẹ́nìkan pé wọ́n fẹ́ pa o pé wọ́n sọ pé kí wọ́n pa ilé yes wọ́n máa sọ láàrin nípàdé ara wọn gbà tí wọ́n sọ nígbà yẹn tó kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn tí wọ́n sọ story yẹn fún mi ti bàbá mi fún mi mo máa ń wè pé ó máa ń bá fún mi pé ṣé ó rí fotiye bọ́ lórí Facebook ipò wá rí i pé àwọn ọmọ mi máa sọ àwọn ẹlòmíì máa sọ wọn ní ẹ ìgbà tó ń sọ pé káwọn lọ mú èèyàn táwọn máa lò wá wọn wá lọ mú ọ̀rẹ́ wọn wọn lọ mú bàbá wọn wọ́n lọ mẹ́bí wọn kan wọ́n lọ mọ́ra wọn kan ó ti yé wọ́n nìyí because wọ́n máa fún wọn ní àṣẹ nínú ilé elédì wọn nínú ilé ìgbìlẹ̀ wọn ni tọ́ bá dẹ̀ ti fún wọn ní àṣẹ pé kán lọ ṣe nǹkan yẹn wọ́n gbọ́dọ̀ lọ ṣe a ní lára àwọn ọmọ Òṣòdì yẹn sáríà ọmọọṣẹ sáríà ó sọ pé wọ́n máa gbé ìbọn sọ́wọ́ ọmọ òun wọ́n máa gbé ìbọn sọ́wọ́ ṣọ́tọ̀ọ̀bù ó máa pa ìyá òun sọnù ó máa pa bàbá ó máa pa òun ó máa pa gbogbo ìdílé òun mo lò ní ẹ̀dà ọ̀rọ̀ nígbà yẹn bó ṣe sọ bí ọmọ yẹn ṣe sọ pé tó bá ti yá owó ṣọlá ni wọ́n máa gbé ìbọn sí kọ́ tí bá ń sọ̀rọ̀ lórí facebook wọ́n máa sọ pé ọ̀rọ̀ táwọn èèyàn bá fẹ́ gbọ́ ni wọ́n fẹ́ gbọ́ wọ́n ń purọ́ mọ́yàn ni àwọn tí a dárúkọ wọ̀nyí wọ́n kàn ń purọ́ mọ́ wọn ń borúkọ wọn jẹ́ wọn máa borúkọ wọn jẹ́ gbogbo wọn ló wà ní court pátá ṣé wàsíù ni òsín court court tí wàsíù máa ṣe máa tó mẹ́rìndínlógún tí ò bá jù bẹ́ẹ̀ lọ òun ló wà ní court jù nù tó bá dẹ̀ yá ọlọ́run la gbà fún ẹ̀yin afáà nígbà tó tí kọ́ọ̀tù yẹn ń gùn ọlọ́run já ń pẹ́rẹ́ ni ọlọ́run fọ ọlọ́run ọlọ́run fayé wọn ni fúnra rẹ̀ àmì ọlọ́run fọ̀run wọn ni kì í ṣayé torí òun ti ráyé fúnra rẹ̀ òun fúnra rẹ̀ dáyé nígbà kan báyìí tó dìde tó bá lọ sí patí àwọn èèyàn tó lọ sọ́dọ̀ àwọn àfa àtàwọn tó bá gbọ́ ọlọ́run gbọ́ á máa ṣe katakata sí wọn ó máa ń ṣe èèyàn ọlọ́run gan tí ìkọ̀kọ́ bá ṣe ké wọ̀n sí tó bá sì kébà ó lè kúnlẹ̀ sórí Facebook tó bá wà lórí stage kó máa sunkún kó jẹ́ kó tag mi pé òun máa sunkún pé ẹjọ́ èpè yìí pọ̀ ó ti yé torí kí ló ṣe má máa ṣèkà fáwọn èèyàn torí pé wọ́n máa fún wọn target ni pé obìnrin tó sọ̀rọ̀ yẹn kedere ó gbúdọ̀ lọ ṣe báyìí báyìí fún ó ti yé ó gbúdọ̀ lọ ṣe báyìí báyìí fún ẹgbẹ́ tó wà tó pé wọ́n máa control pé ṣe nǹkan burúkú and you must do it if you don't do it ìwọ gangan ló máa fẹ́ finish sọ ni wọn àtọ́lọ́ ń fẹ́ ọ̀run wọn nígbà yẹn tó kan ṣe kan tó kan tó kó fáwọn àfáàyàn má yà máa ṣe kan gbà yín ló join gbogbo ó ti bílípò ti join gbogbo ayé anybody ló lè ló lè ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ irú máa ah, ẹ ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ kéwà nǹkan but tó pé àwọn courtism pọ̀ nàìjíríà ni wọ́n máa pé investigate wọn ò lè ilé investigate because court ń bí court ń bí court ń bí court ń bí and everybody is now making it to boast it's now like a boasting ó ti yé oyè tún wá ní ó tún wá ní category of category like ọdún wo ló ti wọ̀ ọ́ ipò wo ló ti mú dání ṣó ti yé story tí mo fi sọ story bàbá mi fún ẹ nìyẹn o àwọn àwọn rf àbí ògbóni àwọn ni wọ́n ṣe o torí tó máa ti sọ pé lọ yìnbọn fún wọn máa pa ẹni wọ́n máa ń jókòó wọn máa sọ pé wọ́n fẹ́ pa àwọn èèyàn báyìí báyìí o bàbá mi máa lọ sọ fún wọn nílé bàbá mi máa sọ síta just àbí mo ṣe máa ń sọ̀rọ̀ ẹni mo máa ń gbọ̀rọ̀ bàbá mi mo dìídì fi jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń purọ́ mọ́ ń ròpọ̀ ṣe é pé gbogbo àwọn tó ń ròpọ̀ mi náà tí wọ́n nawọ́ káàkiri all over the world ṣé rí pé wọ́n sínú ẹgbẹ́ òkùnkùn ni wọ́n tawọ́ wọ́n fọwọ́ ọwọ́ wọ́n wà ọwọ́ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n tí wọ́n ráwọn tó ń ṣe terrorism gan tí wọ́n bá wọn jà tí wọ́n bá wọn fa wèrè tó jẹ́ tó bá ń ṣe òdodo ni wọ́n bá jà torí pé they are evil wọ́n gbúdọ̀ support evil yẹn káàṣírí evil má bàa tú àwo ló máa ń gbáwo ní ìgbọ́wọ́ táwo bá gbáwo ní ìgbọ́wọ́ àwo àyà wa tẹ́ wọn ò sì fẹ́ kí ẹ̀mí wọn ò fẹ́ kéṣù tẹ́ bọ̀ má jẹ́ ntọ̀sán yín èṣù tẹ́ o àwo ya torí ẹ̀ ìṣọlá gan tó lòun jáwó ní mu àwo tẹ́ Awótẹ́ ni máa ń pè Awótẹ́ ọmọ Awótẹ́ ọmọ awó kábùkù ọmọ awó ya awó ya níyàkúya awó ojú awó gbolẹ̀ òun jẹ́ awó sí awó ìkà sí ìwòwò kò sẹ́ni tó jọyìn ẹgbẹ́ òkùnkùn kan tí ò ní wọn ní sọ pé kó lọ máa mú kankan àti ìkejì wá tó o bá ti bẹ̀rẹ̀ sí ń dájọ́ tó yàn gọ̀gán oyè máa dá ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ó lè jọ ọmọọṣẹ́ náà wá ní fi dájọ́ ọwọ́ dókàsì ni akínwùmí kú síjọ́ ọwọ́ dókàsì ó dẹ̀ fún ọmọ yẹn náà ní five hundred ìyàwó ẹ̀wọ̀n náà fún five hundred thousand ọmọ yẹn ti kú ó ti kú gbé mo dẹ̀ sọ bí wọ́n rò pé irọ́ mo pa reason tó ń fi pa ọmọ yẹn kò ó blog ńgbà yẹn òun ló máa ń blog fún ẹ́sà bọ́ọ̀dù ńgbà tó dẹ̀ blog fún ẹ́sà bọ́ọ̀dù ó máa ń gbé orí Wàsíù ó gbájá sí ó gbórí Àbíkẹ́ orí Àbíkẹ́ àtajá ó wá gbé wọn papọ̀ bí tó ti ń cross fork tọ́mi tó ti ń fọ́k ara wọn so ìkíní yẹn wọ́n bẹ̀bẹ̀ kó tó gbé kóòrùn gbà yẹn gbà yẹn gbogbo ní Facebook gbóná gan so ọmọ tó ṣe yẹn Ambode ló ṣe ń gbà yẹn Akínwùmí ló ṣe ń gbà yẹn so o kò lè escape dead so either you forgive you believe it or not òun dẹ̀ ni ọmọ odò kàsí dẹ̀ mọ̀ ṣe bá if time bá ti sọ pé ta ló pa bọ̀bọ̀ yẹn wọn ò ní dáhùn wọn ò ní dáhùn torí pé mo wá sọ̀rọ̀ báyìí mo ń sọ tòótọ́ rẹ̀ wọ́n wá sọ pé mi ì lè kú tó torí yẹn ó ní days nìyẹn nineteen seventy nìyẹn kò ń ṣe ń sìn tí íńtánẹ́ẹ̀tì ti wà ẹ lè pààyàn bíi ti ayé àtijọ́ mọ́ irú àwọn ọmọ tó máa lọ gbé òkúta tó máa fọmọ ìyàwó lórí ẹ̀ tó bá jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúkú lè má máa gbọ́ tó máa fọmọ bàbá wọn lórí tó máa fọ gbogbo nǹkan tó máa bá dalé dọ̀nà rú yẹn lè má gbọ́ torí ẹ̀ ńgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ náà mọ́mì mi ṣe báyìí o nǹkan burúkú táwọn èèyàn ṣe fún mi rèé o ẹ mọ̀ bóyá nǹkan táwọn èèyàn fi ń bá mi jà tó bá pẹ̀lú pé mo ṣe ẹgbẹ́ òkùnkùn ṣe rò pé wọ́n máa lè bá mi jà tó this extent tán ṣe bá mi jà ni wọn ò ní lè bá mi jà náà wọ́n máa wò pé ọmọ ẹgbẹ́ wa lélẹ́yìí mi ò sí nínú ẹgbẹ́ òkùnkùn ló fa wàhálà yìí àti ilé o táwọn aráalé gan ò bá support mi ó ṣòwò pé wọn àwọn aráalé mi kan wà ní ẹgbẹ́ òkùnkùn tó pọ̀ ni wọn ò ṣe ìyẹn ẹgbẹ́ yìí kò tí wọ́n bá wà ní ẹgbẹ́ òkùnkùn kò jẹ́ bàríà torí pé nàìjíríà ìṣe òkùnkùn land tẹ́ bá gbọ́ òkùnkùn land òkùnkùn country ẹgbẹ́ òkùnkùn ló jẹ́ kí nàìjíríà má nínú bí ẹgbẹ́ òkùnkùn bá pọ̀ ní orílẹ̀-èdè kan tán bá ṣe náà gbọ́n máa búlò sọnù transformer àwọn àti nǹkan tó bá ń generate iná máa bàjẹ́ déédéé ni because ẹgbẹ́ òkùnkùn ti pọ̀ jù they need to dissolve ẹgbẹ́ òkùnkùn bó ṣe jẹ́ nìyẹn ẹ má tó torí ẹ̀ gborúkọ mi lọ síbi kankan o mhm. torí ọlọ́run ju gbogbo ayé lọ bó ṣe jẹ́ nìyẹn èmi fẹ́ lè ṣe lọ́mọ tó máa padà wá níbà ni mọ́ndé ni mi ò ní dé bá so tó káàsì tó bá ti ṣẹgbẹ́ má ṣe o tó bá dẹ̀ ti ṣe. <laughs> Mhm àwọn ẹgbẹ́ yẹn náà máa tún rèèyàn jẹ hmm. ẹgbẹ́ yẹn ṣé ń sọ kọ́kọ́ fún yín àwọn ẹgbẹ́ yẹn máa ń purọ́ wọ́n máa ń fi ọmọ wọn tí ó bá dára ẹgbẹ́ òkùnkùn ẹni tó bá dára nínú ilé ẹ̀ náà máa ní kó lọ́mọ wá tó bá ní kó pa ẹnìkan tó bá lè pa wọ́n máa ní kán báyìí wọ́n máa ní kó dijú kán báyìí pa ó ti yé yẹ́n pé kó gbójú ń bẹ̀ tó bá ti adẹ̀ ní òkè náà ni ó mà kàn mo gbélé ẹ̀ ní ẹ̀pẹ́. Hmm. woman yẹn gbà yẹn gbà tó ṣẹ̀ṣẹ̀ lọ join ó ti ń lówó ṣe supplier ni ìyá med ó relate mọ́ bàbá ìyá ìyá ìyá x mi tó kú woman yẹn gbà tó ń mèkó owó ń gbà yẹn ó ṣàlọ́jọ́ ẹgbẹ́ yẹn gbà tó wá ń sick mi ìmọ̀ nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ṣàbẹ̀wò sí máa ń sick ó wá nígbà tó ń sick yẹn ṣáàbí tó ti ń sick ó ní diabetes gbà yẹn bóyá foolishness ṣáà ni mi ìmọ̀ bóyá foolishness ti tiẹ̀. àwọn èèyàn máa sọ fúngbà yẹn pé ẹgbẹ́ tó lọ wọ̀ ni pé kó lọ jẹ́wọ́ ó wá lòun ò pààyàn rí ó wá ń sick gbà yẹn ó ní ó dẹ̀ pé ó ní diabetes ó ṣà ń sick ó mà ti wá gbẹ ó dẹ̀ ti jẹ́ nìkan tó ìyá supplier ṣáà ni wọ́n mọ̀ ṣe popular wọn ẹni tó bá ti wà lájà tó bá kọ́lé sájà ẹni tó bá ti wà lájà ó máa mọ̀ ìyá ahmed ahmed ẹ̀yẹn ti kú bó ṣe wà ní how many three hundred level àbí three hundred level kan náà ló wà tí ọmọ yẹn fi tán fi yìnbọn fún wọn ló yìnbọn nínú kíní wọn ṣó yìnbọn náà lọ fìbọn bá ó ti ọmọ yẹn ló dájú nínú ọmọ yẹn òun ló brilliant jù ìdíyé repercussion ìdíyé kò sí ẹgbẹ́ ògbóni ló ṣé rf rf ló wà rf gbogbo àyàn máa lọ sí ìjẹ́bòde náà máa ti ń ṣe meeting rf tí woman yẹn ọkọ tó fẹ́ ó tó mẹ́wàá no mẹ́wàá àwọn tó bímọ fún lọ bíi méje ọmọ tó bí lọ bíi mẹ́sàn-án so ìkan nínú wọn nìkan ló bí fún Eh, ahmed tó kú yẹn àti àbúrò ẹ̀ obìnrin òun ló bí fún bàbá kan àwọn yòókù ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ yẹn tó bá wà ní ẹgbẹ́ yẹn wọ́n máa ń fi ọkùnrin náà wọ́n máa ń fẹ́ ọkùnrin nífẹ̀ẹ́kúfẹ̀ẹ́ wọ́n máa ń ṣe bí aṣẹ́wó ẹni tó bá wà ní ẹgbẹ́ òkùnkùn ọkùnrin kan kú kọ́ńbọ̀dù fún wọn tó bá gbẹ́ pé wọ́n ní ọmọ adúdólòbò èdè wọn náà ní gbogbo ìwà ìṣe àti ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ burúkú bẹ́yẹn it's nothing to them ó so wọ́n máa jẹ́ kó wà nínú wọ́n á jẹ́ kí ayé yẹn gan kó mì ní ayé gan wàá jẹ́ níjẹkújẹ so wọ́n máa tì ẹ́ sínú ẹ̀ṣẹ̀ dáadáa tó yẹ pé ìtàn bá gbé wá ní lẹ́tà kan tó béèrè lọ́wọ́ ẹ̀ gan pàápàá wàá rìlíìsì ẹ̀ ni wàá rìlíìsì ẹ̀ kó tó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wàá rìlíìsì ẹ̀ so wọ́n máa ń fi ọmọ wọn ṣètùtù bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa ń fi ọmọ wọn ṣètùtù wọ́n máa dẹ̀ dúró dè míì tó máa dá wọn lóró tán máa sọ pé àdúrà tẹnìkan gbà pé òun ni gbogbo àdúrà kẹnìkan kọmọ wọn kú kọmọ wọn kú ìwọ tó pọmọ lọmọ ẹlòmíì kẹdẹrẹ wọn máa ń negotiate pé tóun ò bá pọmọ yẹn ńkọ́ tóun bá lọ pọmọ lọmọ ńkọ́ ẹlòmíì yes ó lè má jọmọ but ó gbúdọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ó gbúdọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí mo mí pé ó lè jọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹbí ọmọ ará ẹyọ some people tó bá ti jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti wáyà wọ́n ti wọ́n ti gbòǹgà nínú ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n lè sọ pé kán gbé ẹgbẹ́ kán gbé ọmọ wọn kán kán fẹ́ lòmí ìṣe instead of ọmọ wọn but i relate mọ́ wọn in one way or the other so lára ẹyẹ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń gbé nìyẹn èmi lọ báyìí tún wá bye for now Tóyìn Ògògó tí dòkàsì ò báyìí ti ṣẹgbẹ́ ẹ má kópa bó dẹ̀ jẹ́ pé torí pé ó ti ṣẹgbẹ́ náà ni wọ́n ṣe ń fún lówó lòun náà ṣe mọ̀ pé òun rí owó gbà yàtọ̀ ní orí Facebook orí hmm, owó gbà yàtọ̀ lórí Facebook hmm. pásọ̀ tẹ bá rí mú àwọn ọba míì tó bá jẹ́ ọba láyé tó máa dédé close tó ń close pa tó máa bìlí pé wọ́n ràánú gbà wọ́n rójú rere gbà nìyẹn <laughs> wọ́n wà nínú court ni o tó ń be deceived tó bá rí wọn tó bá sọ they love me my people love me yọ́mà ni wọ́n wà nínú court ni ó ti yé my people love me yẹn court ni hmm. bíbélì ni can two work together he said they are in agreement. Mm. Mm. Bye.